وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا يوسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ليت يدعوك الله أشي صلاة فهو النبوة محمد صلى الله عليه وسلم لا جاء صلاتنا وباورا إلي النبي أتيا صحابة أدوبوا وانتوا باتر لنا وجشن محمد صلى الله عليه وسلم títí yóò fi bá di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú ètò siyam ìdúnwáyé láti inú kíra sípàtò sómi nabiyyi sallallahu alaihi wasallam fi ramadan ولقد مر معنا جملة من المسائل àwọn ọ̀rọ̀ kan bẹ ilé ìtàkíkà síwájú èmi tí a máa wá gbéyẹ̀wò lónìí yóò máa bẹ̀rẹ̀ láti fi asàkùwọ̀ ọ̀nàdá asàkùwọ̀ ọ̀nà ni kí a máa jẹ́ sáàdì a máa wá tẹ̀síwájú báyìí ọ̀rọ̀ tí kìí ṣe ti Allah subhanahu wa ta'ala tí kìí ṣe ti Ànábì sallallahu alaihi ọlọ́mọdé tẹ̀lúwájáde ọ̀rọ̀ ìfẹ́nú àdánwò ni fún alfáà tí bá ń bá ní sọ̀rọ̀ tí mo wá sọ ìfẹ́nú

نوى هو؟ ما يسمى كما يسمى قال الله عليه وسلم قال تعالى لا الذين امنوا كتب عليهم الصيام المراد أكلة الصحن أكلة الصحن وهو الطعام الذي نتناوله وقت الصحن نتناوله وقت الصحن ونيونج ساد ونيونج ساد إما هو إتاجو نشوف ما تزعمه إنه إسلام تولى الكتاب والسنة والمسألة السفر حين ونهو أبو من كشع ناشنا ونكما جسال فرض الله سبحانه وتعالى فرض الله عليه الصيام أمام وفاته آه وليده lọ́rọ̀ àyàn lé wa lórí gẹ́gẹ́ bó ṣe ṣe ní ọ̀rọ̀ àyàn lórí àwọn ẹni tó ti wá síwájú wa ní àtàlẹ̀kìta nínú àwọn ẹni dáàmú tíra ìdàkílẹ̀ àtàlẹ̀kìta al-maqsud al-yahud an-nasara ọ̀nà àwọn jí ó ti wọ́kọ́ jẹ́ ọ̀rọ̀ yìí bí ìwà táwà náà tún wá dé ta tẹ̀lé àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam àwẹ̀ yẹn tún wá di ọ̀ràn yẹwà náà lọ ọba àdíkọ́lá wọ́n ṣàlàyé lè fún aláàkọ̀ọ́ rẹ̀ pé يا أيها الذين آمنوا أي كان لك قلوبكم kutiba alaykum as-siyam àwẹ̀ dídá àti sọ́dọ̀ náà yẹ̀dẹ̀ lórí kutiba húdá bí ma'ana fóòlìdọ̀ kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá a ṣe ṣe ní ọ̀rọ̀ ẹ̀yẹ̀ lórí àwọn tó ṣíwájú àmọ́ ṣe lọ́rọ̀ ẹ̀yẹ̀ yà ń ṣe bẹ́ẹ̀ la'allakum tattaqun a ṣe bẹ́ẹ̀ pé yóò ṣe é ṣe ẹ̀páyà Allah subhanahu وتعالى فكان الوقت والحكم فكان الوقت فكان الوقت والحكم على إذا على أهل الله ó wá já sí pé ń àtàwọn èèyàn gbọ́nà yẹ̀yìn báwọn aháàlùn kìtà tàṣíwájú wa irú ọ̀nà tí a wẹ́ gbà jọ́nà yẹn lórí wọn ló wá gbà jọ́nà ìlàwọ̀ lórí làwọn náà gbọ́dọ̀ wọ́n fi gbà wọ́n ṣókè ìdájọ́ tó so mọ́ àwẹ̀ títà àwọn ìjọ náà òun náà lójọ́ rẹ̀ láwa náà lórí nígbà tí àwọn ẹyọ ọ̀rọ̀ kí wá nìdájọ́ àwọn ẹwọ́n jọ́nà ní pé aláyé àfòlò wọn gbọ́dọ̀ jẹun mọ́ wọn gbọ́dọ̀ mú kankan mọ́ wọn àdẹ gbọ́dọ̀ súnmọ́yàwó wọn bá àdánilẹ́wò lẹ́yìn tí wọ́n bá ti sùn ẹni tó bá gbàgbẹ̀ ní wọn ọ̀run ti wá wọ̀ ó ti ilẹ̀ tí iṣu ó lè jẹ ó lè mú ó lè súnmọ́ ìyàwó rẹ̀ máa lẹ́nu yàrá máa ìgbà tí ìgbà bá sùn ó lè jẹ ó lè ní ó lè ṣùgbọ́n ìyàwó pọ̀kárí òun ó wá lọ ṣùgbọ́n aago mẹ́jọ alẹ́ ó wá lọ jí padà ní aago mẹ́sì just an hour lórí sùn tó bá jí padà kò lè jẹun mọ́ kò lè mú kò lè ṣùgbọ́n ó tún di alẹ́ ìtọ́lá irú àwẹ̀ tó wà fáwọn ààrùn ayé ìtumọ̀ rẹ̀ pé ìjọ́ lẹ́lẹ̀ kankan ní wọ́n bá gbáwẹ̀ tó wá lọ sùn kò ní jẹ ìtẹ́kan mọ́ tí ó fi di òun tí ń bọ́ òun ọ̀la irú ẹ̀ náà ní wá kọ́kọ́ jọ́nà yàn lórí àwọn mùsùlùmí tàmà bàyánà àbà bàtàlá ilẹ̀ ṣọ́nà nígbà tó wá rọ́ ọlọ́bọ̀lọ́wọ́ àwọ̀ta alálúwákẹwà nìṣẹ̀lẹ̀ kọ́ìṣì bí nìṣẹ́ ìbẹ̀tẹ̀ àwùsọ́rí lóṣìwá wáyé tó náà gbáwẹ̀ níjọ tó wá gbáwẹ̀ yẹ ó ṣiṣẹ́ jẹ́ ó sì wá láti ó bá délé ẹmá gbóúnjẹ sí ibi ṣúrò ní ọwá ní àjá oṣóúnjẹ ńlẹ̀ àà ẹmọ́wọ̀dì ẹgbẹ́ sáré máa yíwá nǹkan tí ẹ̀yẹ mọ̀gáwọn obìnrin àwọn ìyàwó wá gbà ní àwọn bàbá àti ìlú ìlànà ilé yẹmọ̀ ẹ̀kọ́ tún ní ẹgbẹ́ fún gbogbo àwọn bá lé ilé ìyẹn wá dé lójọ́ ní ìjọ ní ẹgbàwẹ̀ ó mú wà ní ìdáná kalẹ̀ ló dáwà aláàlẹ́ torí ẹ̀ wọ́n torí ẹ̀ lárígbọ́lẹ̀ wọ́n sì sọ ni yóò bẹ yóò máa rárá yóò máa pariwo láti mo sì tẹ̀rẹ̀ látàárọ̀ láti mo sì gbà wọ́n náà sì mọ̀ sí mo gbà tí wọ́n tí wọ́n lọ jẹ́ pé wọ́n ti wá ní ọ̀rọ̀ kékeré kan tọ́bí pàpọ̀ tó jáde láàárọ̀ yóò kàn pè lórí ẹ̀ tí tó ní ta fọ́nà lọ́dọ̀ ni wá fẹ́ bí fọ́ ìgbà ha kúrà ìmé yóò mẹ́gbé àwọn ẹ̀ṣẹ́ pé ọlọ́wọ́ tí gbogbo wa náà bá a fi ń sọ ìmọ̀ ń kò sọ olùdó wọn náà bá bára rẹ̀ mẹ́ lálẹ́ náà ti ẹ̀ sí ìgbójẹ kaná débi tí ó dínà àwọn ojú ọlọ́ sí ìgbàmù a ma mọ̀ táwọn ẹni rí àná ojú wọn rí bí àwọn ṣe sọ bẹ́ẹ̀ fún ilẹ̀ wọn báyàwó jìyàn pé áá ah, ọwá ah, lọ ṣẹ̀ṣẹ̀ nínú ọlọ́wọ́ nǹkan tí ó fẹ́ jẹ ìyàwó bá lọ kan ṣe nínú ṣe ìgbà sọ ọ̀ká ló fi wàhálà ìjọ lọ kó tó bí tó gbé tí ó jẹ dé bàbá ti sùn lọ Béèyàn bá sì ti sùn tí ló fi kò lè jẹun mọ́, ó dìgbàwó àwẹ́ dáwẹ̀ àgbàlí fóró. Ìgbà tí ìyàwó èdè wá tí ó jọ kó jẹlọ tó dé báyìí tó bá tó sùn ah, ní ah, kí ni? Àà ah, ìwọ̀n orúkọ lọ́rẹ̀ sùn yí ohun àgbákò ìtùmọ̀ ìgbà tí ó wà ní lórí àbá ẹ̀kọ́ ìṣùpátà dídákú ẹ̀ láti máa ń sọ kí ní kan pàwọn tí wọ́n mọ́ sọ pọ̀ pàwọn sọpá àbàrí wà lórí ayà rẹ̀ àwọn mistéèkì wọn yẹn àlùbáríkà ní padà àwọn ìdí èèyàn wọn àṣe ìtò wọn àlùbáríkà làwọn ní bẹ́ẹ̀ ṣẹ̀wòsàn bá lọ ṣe gbọ́ àwọn àṣẹ tó bẹ́ẹ̀ àtàwọn àṣìṣe bẹ́ẹ̀ tó bá dásìkò tí wà alìmọ̀ dáríwà. ní ṣéèkì yẹn olóbi rahmatawa ó ṣùgbàgbé ẹ̀ níyàwó olóbi ṣéèkì ìyàwó ṣe láì dánagalẹ̀ àwọn ìgbà tí ó dọ̀sán tí fẹ́ ìṣòwò adájú wọ́n ti bára kí ló ṣẹlẹ̀ wáṣàlá ìbá nàbí tó kó pẹ́rẹ̀ ayàwá ṣọ̀tàlẹ̀. Káàkiri jọmọ́ قل يعني وقلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود ثم اتموا الصيام إلى الليل يقال يا رجل تعالى كيف ما قال يا رجل بيتي دعوة يتوا فوق أبو سوني تتوا أبو سوني لما فوق تتوا أبو سوني إذا تتوا فوق أبو سوني إذا تتوا فوق anábí wá pàṣẹ fáwọn mùsùlùmí pé tó ń pọ̀ ọ̀rọ̀ tí wá rí báyìí táwọn bá ti jẹ́ gbáwẹ̀ kámọ̀ ìjẹ́ láàárín àwẹ̀ tiwa àti àwẹ̀ àwọn àyẹ̀wò ọ̀nà àwọn ọmọ ìjẹta àwọn ọmọ ìjẹta ìjọba àwọn ìmọ̀jẹ̀ tẹ́fẹ́ àwọn náà àwọn yíò náà ti di padà ní ṣòro àwọn nàṣọ́rá ní mẹ́ta lórí àwọn ọmọ ìjẹ àmọ́ ó dà ìpapò méjì lára àwọn ilé jẹun dà ṣọ̀hán agbọ́n rò bá àwọn ọmọ bá mùsùlùmí méjì yẹ̀yẹ́ àwọn kírísítẹ́nì míì majority of christians ọmọ bá àwọn mùsùlùmí ṣe wọn sáwẹ̀ wálẹ̀ nígbà àìjẹ́gbẹ́ mọ́ jẹ onídàájú àmì àmì ẹjẹ́gbẹ́ mọ́ jí ó jẹjẹ́ dàájú àjíjẹ́ àmì àti ilé ìdájí ọlọ́run ló fún wa pé káàmà jẹ́ àṣì jẹ́ lọ́dún ọlọ́run àbúrò fi jẹ́ dájí àti ọlọ́run rí ẹgbẹ́ alábọ̀dọ̀ amúrí bí láàáṣù rẹ̀ láàárù أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله صلى الله عليه وسلم Ilé ìyàtọ̀ tí ń bẹ láàárín àpẹẹtiwa àti àgbẹ̀ àwọn ààrẹ̀kìta nílẹ̀ yẹ̀wúdí wọn na sọ́rọ̀ àti ìyàtọ̀ sáà oníjíjẹ sáà oníjíjẹ sáà tó jẹ́ pé sáà jíjẹ ṣúnà lẹ́gbọ́ àmàfàmàjì ní sáà rí fi jẹ́ pé orí eré ọ̀tọ̀ láàdá ọ̀tọ̀ àlùbáríkà ọ̀tọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì ní ọ̀tàbù wá ní pé a ti kọ́ ṣíkmọ̀ tí ń bẹ ìjà ìpé ṣíkmọ̀ tẹ̀ ní pé wọ́n fẹ́ káàkiri yàtọ̀ sí àwọn àlẹ́yẹ̀kú ọ̀nàṣọ́ ọ̀láwò ló wá wà ní ìlú mẹ́jẹsà oríire ìlú láàrùn sí ilé pàǹtẹ̀ ṣàn àkọ́kọ́ mẹ́rin àṣàó agbọ́dọ̀ قال صلى الله عليه وسلم البركة في ثلاثة الجماعة والسلام هذا الحديث في حديث سلمان قل عليه الله في البركة في ثلاثة البركة في ثلاثة البركة في ثلاثة ثلاثة أنا أقول الجماعة الماذا الجماعة تعشين كل جماعة وينجري كل جماعة àlùbáríkà wà ní gbogbo tàbátọ́ ṣe láti ní ìjọba àwọn onímọ̀ ní pé ayé àjọmá àti wọ̀lẹ̀ṣìmá wà àrẹ̀pà wọ̀lẹ̀ṣìmá àrẹ̀pà máa pàpọ̀ lórí oúnjẹ wọ́n sàárì ìran oúnjẹ sálọ́dọ̀ lárúbáwá ni wọ́n ń pè ní sàárì oúnjẹ sàárì nìyẹn ó dàbí ìdáwà ń pè ní ṣàwárà ìkánà àwọn pàṣọ fún ṣàwárà ó rẹjọ ṣàwárà ní torí pé tí ó ń jẹ yẹ kó sínú ó dàbí bírẹ́ẹ̀kì àti bí ọbẹ̀ ẹ̀ẹ́ tí wá ṣọ́bẹ̀ púpọ̀ àti bí ẹran náà ara fẹ́ran náà sí lẹ́gbẹ̀ẹ́ ṣọ̀rọ̀ tó bá wọ́rẹ̀ sí àwọn afáwa èyí ṣe tán ní pé àgbáríkà ń tẹ́lì fún ìṣẹ̀lẹ̀ ìní ọmọ jẹ́ ṣàwọ́mà káàkiri o ọ̀tàbí gbé ní o ẹni tó jẹ́ kánẹ́lì kàṣùkò láìsẹ̀ báyìí fásitì níjọ́ ẹ̀nà oúnjẹ tó yá wà stressful ní ilé tí wọ́n ṣe wọ́n náà kó bẹ́ jàmàlà ni wà bú ni wà tó fi kan ọbẹ̀ ni wà tó mọ ibi kí ewédú yẹ kó ètè yọkúrò ní ara wọn ṣe wọ́n náà ogun àwọn o tún fi kan ọbẹ̀ o tún fi ráì ọbẹ̀ ma lè máa mẹ́sẹ̀ lára o tẹ̀ tó wá gbé sí agbọ́ngbẹ́mi sí dára ráì kó wà lè mọ́ ìdáṣẹ́ ní aṣọ wàhálà tó kóra ní fún ìgbọ̀bẹ̀ àwọn mí tó fọ́nà tó díẹ̀ sí wọ́n jẹ́ jámọ́ bí sí ní jámàlá ẹnu ọbẹ̀ ó sẹ̀ máa gbé sí ẹnu ó lẹ̀lẹ̀ta ẹlòmí àmàlà àtọ́bẹ̀ ìgbìyà tí ó ti gbóṣùn àtọ́ kan náà sí rí náà ni ó fi gbò àmàlà àtọ́bẹ̀ pọ̀lẹ̀ kan náà ìmí ìjọba ti wá búrú ẹ̀kùn kìí mọ̀ tẹ́jẹ yóò mọ̀ sí púpọ̀ rẹ̀ wáyé lẹ̀gbìyà tí ó rí orí àmàlà àwọn ìlú wáyé tó bá sí ìpútọ́ akúṣe ìrọ̀gọ́ tó díẹ̀ wáyé kódà ní àwọn ọkọ̀ báyìí oúnjẹ náà ń pè ní sàrídì oúnjẹ yẹn yára ó yára pìpì ẹ̀ ó dẹ̀ yára jẹ pánpán láàrin five minutes ìyẹn ti jẹun gbogbo wa látàdé mọ́ kúrò sí lọ́rọ̀ oúnjẹ ìta oúnjẹ oúnjẹ ò lè tó báyìí ẹlùmí tó bá rẹ̀ jẹun àkẹ́sì mìíràn tó mọ́rùn oúnjẹ oúnjẹ rẹ̀ ọbẹ̀ rẹ̀ ẹran rẹ̀ ẹja rẹ̀ drínkì rẹ̀ ẹni tó dé àáyà mo ṣe wáyé

ẹwọ tó ṣọlẹ̀ ayé náà oníkàlùkù wá dìdàkúdà oníkàlùkù dìdàkúdà nítorí àwọn àwọn analysis tí ó wùtọ̀ research àwọn kan wà lórí internet mẹ́rin tó bá analyze ọ̀rọ̀ ìbálòpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti tún sí ọ̀pọ̀lọpọ̀ ilé nígbà tó bá fi analyze analyze àìkọ́gbọ́pọ̀ nígbà ìlú ti gbọ́dọ̀ ojú gbọ́dọ̀ gbọ́dọ̀ kálukúlẹ̀ èdò nínú àmá gbọ́kọ̀ rẹ̀ pé ó yẹ́ ìpọ̀pọ̀ ọkọ̀ yóò kò dá pé ọkọ̀ tẹ́jọ́ wà látijọ́ ìjọ́ ì àwọn dìdìrì kan wá sọ kí nìkan fẹ́ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n náà wá rò pọ́rọ̀ àwọn táwọn yẹn oníṣẹ́ ìtaka ṣíṣú wọ́n ìtàlẹ̀ ayé wọ́n sọ àwọn aṣọ fún àìbálòpọ̀ lọ́pọ̀ láyá wọ́n wá sọ́bí nǹkan tí wọ́n wá bàbà rẹ̀ ìdílé fún pé gbogbo obìnrin ló fi rọ́pọ̀ rẹ̀ gbọ́pọ̀ pé wọ́n jù gbogbo lé wọ́n jù ìbájáwé lè tútọ́ agbọ́ ọkọ̀ ohun kíni rẹ̀ kéré ọkọ̀ ohun kò lẹ́rìí ọkọ̀ ohun ti kíní kan wọ́n bá pàtàkì àwọn dìdì nìkan sáwọn dẹ́ ń tàlẹ̀ ayé àwọn náà spread àwọn òrùn tí ó dìdì gbogbo báyìí oníkàndúgbò náà wá sí ìjà

ẹ̀nà orílẹ̀-èdè bẹ́jẹ́ níbi ọ̀rọ̀ olóúnjẹ sí àti múmú sí ìdíbí fún pé dandan ní ìdẹ̀kẹ́ yàtọ̀ oúnjẹ wà yẹn kò lẹ́nu ẹni ogun àwọn àfá kò sápọ̀lẹ̀ kan tó pé wá pé inú oúnjẹ ẹ̀sán bàbá jẹ tó special tọ̀mọ̀ náà bí aládà rẹ̀ kí la bẹ́ jẹ ní ìṣirò ha tí mú jẹ́ kàlá mọ́ jẹ láàárọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ilé ẹ̀kọ́nọ́mì nàìjíríà jẹ́ ti wá jẹ́ ní tí lọ́nà àdúgbò láwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́nà jìnà ní ti gàrí láwọn mú ẹlòmí ìgbò jẹ́ mọ́ tó dájọ́ ẹ́kẹ́ breakfast àti dinner rẹ̀ jẹ́ tẹ́kùn lé tó gbọ́rùn ẹ̀ṣọ́ ti sàájì àti iṣẹ́ tó ló bá tẹ́ ẹ̀rọ ti ẹmọ̀ sínú àgbẹ̀ ẹ̀yẹ́ gbogbo kí ni kí ni tó mọ́bẹ́ ní káàkì sí ẹ̀fúnkalẹ̀ ní àwẹ̀ wà àmúra kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ oúnjẹ làwọn sọ kò tó àti ọmọ ọlọ́jẹ́ pẹ́lú àtúnmí ọbẹ̀ káàkiri ń wí ó yára tètè tó ń jẹ èyí sì yóò tó bá parí alákùnlẹ̀ hádà da wàtíkí ni albaraka tó fi sàlá albaraka tó fi sàlá àwọn gbọ́n ni fún jama kájẹwà papọ̀ wọ́n Aha. قال صلى الله عليه وسلم إن الله جعل المرأة في السعود والخارجين كل كلمة أبو هريرة رضي الله عنه قلنا له قال النبي صلى الله عليه وسلم إن الله جعل البركة في السعود والخارجين ọlọ́run bá fi àlùbáríkà sóúnjẹ láàrín ìrìnṣà ayò àtàwọn nǹkan táwọn jẹ́ táwọn ṣùgbọ́n ìyẹn tó múra lórí pé àṣàárín àlùbáríkà àtẹ̀kúnmọ̀ kọ̀kún wa Abdullahi ti kààrí, ó kún bọ̀ wọ́n kan lọ́dọ̀ ọkùnrin ìfẹ́ náà sáré ẹnẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam. Òun láti jọlẹ̀. Ó ní fọ́tù ala nàbí sallallahu alaihi wasallam, ó ní mo wọlé sọ́dọ̀ nàbí sallallahu alaihi wasallam, wọ́n wọ́n yẹta sáà, wọ́n wọ́n yẹta sáà. Ànábì wá ń jẹ sàn lọ́wọ́ gbà náà. Ó lá ìnáha bára ọ̀ta oníta àrígọ́ríta ìjẹ́ àgbáríta ni ohun ọlọ́run ló mọ̀ mọ̀ pé ìlú ṣùgbé ní àgbáríta ni fàlà àtàdà ohun anábìlì ẹmọ́ fàgbáríta ilẹ̀ yíò lè pé ẹmọ́ fìṣà ìlẹ̀ lágbàríta ìpapọ̀ mọ̀ ìtọwọ́ orílẹ̀-èdè mùsùlùmí ìyẹn máa ń jẹ ṣàrí ìwájẹ́ pẹ́sà àdíjá àgbáríta ó kílẹ̀ àjẹ́ pẹ́sà àgbáríta ní tó tọ́ kí ló tó rí bẹ̀rẹ̀ pé annahu tibahun lẹ́ṣọ́ tó ní pé ìgbẹ́ṣẹ́ sàárì àfíntẹ̀lẹ́ ṣúnà nípa Muhammad yóò fún wa máa fún wa lágbára sàárì tẹ́ ìjẹ́ ká lè máa lágbára láti ìgbà wọ́n ta má ti jẹ́ sàárì a tó máa ní okun díẹ̀ bí 11 12 wọ́n àjẹ́gbà ní oúnjẹ yóò sì máa wà ní ara àṣìkò tàbá fẹ́ وينشط الرغبة في الازدياد منه yóò tún wá mọ́ encourage èèyàn láti lè ṣojú kòkòrò yóò jẹ́ kí ẹ̀ tó wà bọ́ àti láti lè ṣojú kòkòrò láti mọ́ légún ìgbà ìgbà torí pé yóò jẹ́ kí wàhálà ò díkì kó fúyẹ́ lórí ẹ̀jí máa ń gbárùn bákan náà ó tún wá ń bẹ́ ń bí ìmẹ́jẹ́ sàrí mọ́ torí bá wọn tàwí ìlà yẹ́sà sàárò àwọn òfin jẹ sàárò àwọn òfin jẹ sàárò alílòpá ìbátá anábí ó fẹ́ sọ́sà lókọ anábí sọ́sà lókọ pé alùkọ̀dá ìgbòbà alùkọ̀dá ìgbòbà ẹni wọ́n jẹ́ wà níbi àdísà ìrìfà àdìsà àríyá wà á fi tàrí àdísà fi tàrí dáa ọ̀yá ọ̀yá ọ̀yá ẹjá máa lọ sí alùpàdá alùpàdá in tó sì mí ní dọ́là ní ṣàkọ̀wọ̀ ẹlẹ́kìjì lẹ́yìn bá nìbáríkà bẹ̀ẹ̀bẹ̀ báyìí nínú ló tún wá ń júwe pé mùsùlùmí gbọdọ̀ lójúkòkò lórí ìgbàjẹ́sà rẹ̀ òní pé ọlọ́ọ̀bọ̀ lọ́ṣù ààrùn wọn láàrín àti àwọn màláíkà ìṣọ̀lúnà alẹ́bùtọ̀sọ̀ àtẹ̀yìn wọ́n mọ́ ṣàṣàlátù fún gbogbo ẹni tí máa jẹta kí láṣàlátù tọ́lọ́run ọlọ́run mọ́ iye tí tàwọn màláíkà wọ́n mọ́ tọrọ àforíjì àti ìkẹ́fún látọ̀dọ̀ yashmalu lil mutasahhirina bi maghfirati onípọ́lọ̀ wọn bá ń bọ́ ń kó àwọn ẹni tí ń bá ń jẹ sàárì ń bọ́ ń kó wọn papọ̀ papọ̀ yẹ ń bọ́ ń forí ẹ̀ṣẹ̀ ti inú gbogbo wọn wà yóò ṣe bíbù ọlọ́wọ́n bá tó wá àwọn màláíkà ọlọ́run ọba náà tó jẹ́ màláíkà Allah subhanahu wa ta'ala fíìmù láhùn àwọn inú ó túnmọ̀ tọrọ àforíjì fáwọn tí bá ń jẹ́ ṣàwọn àwọn màláìkà yóò tún wá máa fẹ́ ọlọ́run máa fẹ́ ọlọ́run pé kó mú ojú kú gbogbo tí máa ń ṣàwọn ọ̀rọ̀ táwáwí ìkílẹ̀ rí rẹ̀ ẹ̀rí rẹ̀ náà ni hadith ni Sa'id al رضي الله تعالى عنه وعن الصحابة اجمعين قال قال صلى الله عليه وسلم انا بشر الله عليه وسلم صلى الله عليه وسلم قال أكلة بركة سهر في جدوي أكلة بركة الأنجى البركة اليوم فلا تدعوه أقول يا من إليه الصحور أكلة بركة أنجى كيلو بي فلا tàdà ò ẹ mọ́ fún àlùbáríkà sí ò yára àtàlì onígbọ́nà kálẹ́ nìkan gbọ́nà yóò tẹ̀wà ní tí ó jẹ mọ́ tó bá mú pé omi gẹ̀ẹ́sàn lẹ́ẹ̀kan bú ẹmọ mi at least kí wọ́n náà fi ṣe àṣẹ pé mo ṣe kéèlọ àá mo gbà ọ́nà ní kí ọ̀gbọ́n àwọn màláìkọ̀ ọlọ́wọ́ bá náà yusalluna 'ala al-mutasahhirin gbogbo wọn ni wọ́n mọ́ ń ṣàtàdá kù fọ́rọ̀ tí wọ́n bá mú jẹ ṣàrì ẹmọ́gbàgbé anájẹ́lẹ́ bẹ̀rẹ̀ bá ti ẹ̀rí tẹ́ẹ̀kẹ́ náà tó bá ti pé ẹ̀ẹ́kàn mú omi Àwọn ah, tó wá dá ní kẹ́kí Mùsùlùmí kó mọ́ jẹ́ bí ẹ̀sán ńlá ńlá tí ń bọ̀ látọ́dọ̀ ọlọ́run ọmọ ogun ní kẹ́ ìgbọ́mọ̀jùgbọ́mọ̀ náà lọ́wọ́ àtàntọ́ èyí tó wá dáadù alìbàmà alìlọ mú sáàtù dá kí o mọ jẹ́ alìbáríkà bẹ̀mí kí o mọ jẹ́ sáàrí tó dáadù kí èyàn mọ jẹ́ àtàm oníkájì èso dàbí èso kí lábí dàbí ìtọ́jú ló é èso dàbí ló ti á jẹ́ tó lálìbáríkà sí Pàdé tó ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí láàmú fẹ́ jẹ́ àmàlà, pàndóyà, ẹ̀bà, ìyàn ẹlòmí tó bá jàmọ̀lá tán yóò tó wá mú nǹkan lé tí ó jẹ́ sínú orí ó kí ìgbà tí ẹ̀fẹ́ kọ́kírẹ́tì inú ààrẹ tí ó dé gbogbo tó ọba ẹ̀kọ́ bá jẹun náà ó padà bí àpẹ́fẹ́ ìrìn wọ́n tààrà rẹ̀ tí ó dé nígbà sàárùn mọ́kúnlẹ̀

kó dákò bá jẹ́ tó mi kẹ́ẹ̀kẹ́ náà ní òun látara ta sọ síwájú rẹ̀ àtọ̀rọ̀ tàbí sọ̀rọ̀lá Kò bá jẹ́ fún mi gẹ́ẹ̀kà lẹ́sàn mú ìjẹsà. Ìyẹn láàrùn-ún ìkọ́lẹ̀jà wọn tí a ní wọ́n ní àwọn ìlúmí ìbẹ̀ lẹ́tọ̀ wọn ni. At least lẹ́nu mẹ́dọ̀ yìí, mo ti mọ̀yàn méjì kan báwọn.

ìsàn tó látàrí gbogbo àwọn àtàjàmọ̀lá àtàjẹba àjẹbá ń lóyà àbúkájẹ́ kílọ́dúnmọ́jẹ́ iyán ìrẹsì ẹ̀rá ìṣogbo ẹ̀ ní kálùkù jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbàlára ìgbà àjúmọ̀ ìgbẹ̀rẹ̀ àmọ́ ìṣòkúta àjúmọ̀ ìṣà náà àwọn àtàbà mọ́ ìjẹun náà àjẹ́ kí ni ó dáa èyí wá mọ́ mú kí ní kàwọn lọ àmúdá bó ṣe dàbínú mẹ́ta náà bó ṣe lè ọ̀kan bó ṣe méjì bó ṣe mẹ́rin náà jẹ́ mọ́ta ẹláàmùkọ́ mọ́ wá ọdí o tó níwà tí sáwọn àpá àwọn ìpìlá àwọn èèyàn ṣe tí àtàgbọ́ yìí ẹlòrí ìṣe bí ẹni tàìta bá ti fẹ́ jẹ èso dàbínú ló gbọdọ̀ jẹ́ ọ̀t ìyẹn kó máa lé kó máa lé méjì kó wá máa jẹ́ 1 or 3 or 5 or 7 or 9. Wàhálà rí sọ́sọ́ ẹ̀rẹ̀ fún. Ìgbàtà lẹ́bí máa ń jẹ èso dàbínú tí máa ń lé kan báyìí, òun ìjọ ìdòlè pẹ́tọ̀, ọjọ́ ọdún ìtúrú ààwẹ̀ ló máa ń jẹ èso dàbínú tí ó ìlé kan síwájú kó tó lọ rí, ó lè já pẹ̀rẹ̀ sí ààwẹ̀ dàbí tó bá ń wọ̀lọ̀ ọ̀tẹ̀ ọ̀bá tẹ̀lé ní ìpá tẹ̀lé ta ọ̀bá tẹ̀lé rí wọ́n lè sọ onílé ìgbìmọ̀ ìbàyà nǹkan so ọba àmàkà bẹ́ jamala rẹ jẹ́ ẹ̀ṣẹ̀mọ́ rẹ jẹ́ yíyàn rẹ jẹ́ ẹ̀bà jẹ́ bùtú ẹlùmí ìṣúrò máa ń wá láti òfin ẹ̀mà lè dúró àjú olúradà tí ká wọn fáyé náà ah ọba nígbà nínú àwọn ọmọ ẹgbẹ́ gáàrí táwọn ẹlòmí bá ti ẹ̀ṣọ́ kò bá dáa ìwọ́n bí mọ́ lè jẹ́ kí ọ̀dẹ̀ ìbàdẹ́ta ọlọ́mọdá fún alágbòyọ́ rẹ̀ gbogbo èèyàn sọ dàbínú ọba náà sọ dàbínú kúrò a máa gbogbo èèyàn dàbínú jẹ́ ilé fún ọba dàbínú jẹ́ a máa gbogbo èèyàn tó ní gbọ́gbígbò tó tó ọlọ́mọdá fún alágbòyọ́ rẹ̀ àwọn bá jẹ́ àwọn oúnjẹ wa tán káwà jẹ́ tàbí òṣì àwọn náà ti kó sínú lẹ́rùn àṣà òòrùn ìgbòmó lẹ́yìn ẹjẹ́ kẹta ní bàtàrí ìdágbé ìwò lábẹ́ ọ̀rọ̀ sáàrì ó ní pé nínú tó tó wá dáwọn súnà ó ní tàbí ìsàfọ́ káàkiri ìsà mọ́kànlú àtàrà àtàrà wọ́n tó ṣe ìrẹ́lá táwọn bá sí ìrìn ìrìn ìrìn ìrìn nàìjíríà àwọn ọmọ tí ó yíṣọ fún pé àṣẹ ní jẹ omi ìṣẹ́lẹ́gbẹ̀ àbáyọ́lọ́gùn kìíná ẹ̀rọ̀gúnná a ó kìíní fún mọ̀ tí yọ ó tí kí òun lọ a ó tí mọ̀ yọ rẹ̀ báyìí àwọn ẹgbẹ́ jẹwa ní òṣìṣẹ́ máa jẹun aláàdùwárí wọ́n àkàlù bá lẹ́gbẹ̀ẹ́ sí ilé ṣọ́lá àrùn ìṣọ́lá àṣọ́dán ti jẹ sàárì lọ́dọ̀ àwọn sọ̀hábà ń parí sàárì lẹ́tọ́ báyìí wọ́n sì wọ́n lè lọ a wá bèèrè pé ìṣẹ́jú mélòó ló wà láàárín àgbẹ́rin jẹta àrìtán ó dìde wọ́n ni tó kàn lè fi ka kọm sí náà tó kàn lè fi ka 50 bá kò ní ẹ́ta ń sọ yẹn kò ju nǹkan bí 5 to 15 10 minutes lọ it's not up to 10 minutes maximum at 10 minutes ó sọ pé ó jẹ àrìtán báyìí ó kàn lọ ṣàgbàlá ní ọ̀rọ̀ akábá ìbájúrì kálẹ̀ gbé ìkọ́ ṣùgbọ́n ilé mẹ́ta ní ìṣọ̀pọ̀lọpọ̀ wa ni pé ẹni máa ní kó ń tẹ́ta àtẹ́kùn tó wá ń dáa pàdé pé wọ́n ti jẹun àti àjù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ tẹ́lómi ti jẹun dé gbogbo ọ̀dí lọ kí o ń gbà náà tó bá ilé rùkú tó bá rùkú àà ó jẹ́ ó gba inú rẹ̀ dájú àfáàdẹ́lá ìyá tó mọ́ jàjẹ́ jù náà ẹ̀mọ́ jàjẹ́ An tarihi da bishin Allah sallam a fi sai ribi da sa'adu. Allah na fi sai ribi da sa'adu sa'adu na kudu. Wọ́n jọ jẹ sàárín jọ kan, nígbà táwọn méjèèjì wá ń parí sàárín wọn. Àdábí fi tìde olórin kí wọ́n parí sàárín. Àdábí fi dìde mi tọ́dí jẹun fẹ́rún gómìnà lọ sí mọ́ṣáláṣí òsì kírun, àdábí lọ kírun fáwọn. Ìjọ wọ́n bẹ Ibá àwọn méjì tí wá lọ jọ ìnì irun. Ojú òǹdé wọn tí ìyẹ̀lẹ̀ ti ká 50 bá ti ṣùlọ, bí i ṣètà àdìlá ló jẹ́ ọ̀rọ̀. Ana ṣe máa rẹ̀ lọ́wọ́ àánú gbogbo gbàwọ́. Látọ́mọ̀ sí ẹni bìnẹ̀ sáà bí. Ìpé jẹ́ ìṣọ́ pé Ṣé ìrìn ìsáàbì, ó náà jẹ́ sáàbì pẹ̀lú àmì lẹ́bí ṣọ̀pá àṣọ.

ọlọ́run tó lójú ọ̀nà يجوز لك الأكل ما زلت ما زلت wọ́n lọ mọ̀ pé kó máa jẹun kó sì máa mú kó sì máa súnmọ́yàwó ẹ̀tọ́ ni yóò máa jẹ fún ọ máa tó tàṣẹ́ kẹ́ fi jọlọ ìfẹ́jẹ̀ lóògbé ìgbà tó bá ṣe ìdáhùn pé ṣe fájìlì ti lọ àbí fájìlì ti lọ because fájìlì ẹ̀ tọ́lọ̀ bá sọ pé hátà yàtà bẹ́ẹ̀kì àjà lápòpò ìsọ́yìntò àbìyà rẹ̀yà ìsọ́yìntò aṣọ́wọ́lì ìrìnà tó bá àfihàn ṣìyà tó hátà yàtà bẹ́ẹ̀kì yóò kí ẹ̀ ní clarity to start. Ṣọ́nà bẹ̀rẹ̀ ṣe lórí mọ́ ọ̀rọ̀ tó wá láàrín àtàwọn afárùn-ún láàrín àbáṣọ́ àbẹ́bọ̀ láàrín ọ̀rọ̀ kíkan ní àbádà ló ti yẹ̀ omi tẹ́mù tẹ́mù tó lọ rí kí ló ṣe ó dẹ̀ pọ̀rọ̀ ó mara mú yóò mú mi nítorí pé kágbó kílẹ̀ láti fàájà ní ìgbẹ̀ àwọn méjèèjì orílẹ̀ ìmọ̀ pàpàdà ọ̀dọ̀ tó bí á sí ẹ̀ pé ó ṣe kí ní jẹmọ́ Àìjùwà ọlọ́run Allah subhanahu wa ta'ala ti wá ṣàlàyé àlá kílẹ̀ àti àbáta lè gbọdọ̀ kílẹ̀ sí wọn ayòwà tó ọlọ́wọ́ bá tó wá mọ́ mójú gbogbo wa níbi alfata iṣẹ́ ìtàbáṣì wọ́n ní fi ya ìgbàgbó tó wáyé mú wa wà àbáhùn àti ọlọ́wọ́ gbà aláìká máa jẹ wà ṣó ó gbà aláìká máa mú ó gbà aláìká súnmọ́ títí títí títà tí ó kíyẹ̀ pé àsádà ẹni tó bá wá ní èméjì lórí pé ṣó ti yọ ti yọ ó dà kò ti yọ á kò ti yọ àwọn òun ni kí lọ fún òdélé tẹ́ẹ̀ bá sì ń tẹ́ òtù bẹ́ẹ̀ kò tí clear fan padà sí ọdún tó tí jẹ́ ìclear fan padà ti lọ yẹn yẹ nínú àmọ̀dájú kan ni láàbẹ̀rẹ̀ ẹ̀dà nǹkan lẹ́sẹ̀ ní láàsọ lábẹ́ ọ̀rọ̀ àṣàkọwò ṣọ́kùnmọ̀ kí ni ìdájọ́ kájẹ́sà nítorí àwọn àlàyé tàwá sí látàárọ̀ pẹ̀lú ọlá àtàlbáríkà tí lẹ́gbì sáré anípìṣọ́lá àṣọ́lágbà pàwà láṣùn àṣẹ sáàrì lẹ́bì kan pa fún wa ó ń pàṣẹ fún gbogbo ẹni tó bá gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbáwẹ̀ fàlìyàtà sáhàr ìṣẹ̀lẹ̀ ó fi kankan jẹ sàárì níbi ìwáyà tó sọ pé ó ní ẹmà jẹ sàárì níbi kẹ ẹmà jẹ sàárì yìí àgbáríkà mẹ́lẹ̀ Anẹ́bí ni sọ pàtàkì àti ọlá tó ń ká mọ́ jẹ sàárì sáàrì ó máa. Anẹ́bí sọ pé فصل فصل فصل تفضل Ìjí jẹ́ ìyàtọ̀ láàrin àwẹ̀ tàwa Mùsùlùmí àti àwẹ̀ àwọn ẹ̀mí náà ta fún kíra ìrìnlẹ̀ ìwú ìwọ̀n ìwọ̀n sọ́rọ̀ àti ìlàtọ̀ sáà ìjẹsàárì. Nígbà tí ìwọ́n tó bá ń gbàwẹ̀ tó ìjẹsàárì, ń gbàwẹ̀ bí ẹ̀rú bí àti ìsọ́rọ̀. Àwọn gbàwẹ̀ bí ẹ̀rú bí àti ìsọ́rọ̀ ẹgbẹ́ni tó ẹjú ní ìgbà ní kò mọ̀ pé ọjọ́ ti lọ́kà áà ah, sàrí ti lọ́ṣá ó gbà nílé ọ̀kẹ́lù mi sáyé ti dé lónìí fóònù ní ó mọ̀ tẹ̀ ìgbà tí ó tó mọ̀ báyìí asọ́lá tó kọ́ ìròyìn ìrànlọ́wọ́ Àbúdórí kó ṣọ̀pọ̀ àmọ́ kí ẹjọ́ tẹ̀lé pé sì mọ́jẹ sáàdì afọwọ́sọ̀rọ̀ àwọn ìṣẹ́lẹ̀ sí pé méjọ àwọn ìgbà tí ó jẹ àmọ́bà rẹ̀ ni ààrẹ kọ́lé ìwọ̀n pé àdébó sí omi kọ́ọ̀pù kan bẹ́ẹ̀ dé mo kọ́ọ̀pù kan tán tí ẹ̀ mú omi lẹ́ẹ̀kan ọ̀nà mọ́ta àti ọ̀rọ̀ rẹ̀ Anábi tí wọ́n mọ̀ fún wa pé káwọn mọ̀ fi sàárì lẹ̀ láì jẹ. Anábi sọ náà rẹ̀ pé, Anábi ní sàárì jíjẹ akìlàtù bárọ̀ká oúnjẹ albarka lọ anábìdẹ mọ́ oúnjẹ albarka ilẹ̀ o kò bá àjáde kankan ni ó kàn mú omi gẹ́ẹ̀kà mú ní kọ́ọ̀kù kankan torí bọ́lọ̀wọ́ bá hasa wàjálú àti àwọn màláíkà rẹ̀ yìsànlónà alẹ́lẹ́mọ́tọ̀sọ̀ ẹ̀rẹ̀ wọ́n tọrọ ìkẹ́ àti ìkẹ́ àsàlátù fún gbogbo ẹ̀ tí máa jẹ́ sàárù Adámùsọ̀rọ̀ wá ṣùgbọ́n ní àdífì ní pé ó ní ọmọ ìjẹ́ sàrífà. Kò bá tó mẹ́kẹ́ ẹ̀kànlẹ́ padà mú sàmìkì ọ̀pẹ́ jẹ́ sàrí. Àwọn àfáà tí wọ́n kọ̀ síra yìí, àwọn wá lórí àwọn ọ̀rọ̀ táwọn wá sára ìdátara táwọn ẹ̀rí, àwọn wá fẹ́ sọ kankan. Ní táwọn fẹ́ sọ ni pé àwọn ni pé àṣẹ ànábì tó wà lórí àṣẹ yìí àṣẹ tó kan ọ̀rọ̀ ń pa ní kíkàn pa tó yára kíákíá ní ọ̀rọ̀ àwọn sì rí pé ọ̀nà mẹ́ta ló gbà wá ayíkẹ́ àkọ́kọ́ àkọ́kọ́ pàṣẹ jẹ pàṣẹ jẹ ẹlẹ́kìtà tó òun ló dàbí fláàgì àwẹ̀ àwa mùsùlùmí jẹ́ pé gbogbo èèyàn yóò mọ̀ pé àgbàwẹ̀ fláàgì wa ni nínú rọmọdọ́nù wa àwọn èèyàn mọ̀ sàárì àtọ́ wọ́n tó mọ̀ tí wọ́n tẹ̀lé sàárì ni tó bá ti sàárì àwọn ìyá kan bẹ̀ta ọmọ kiri oúnjẹ ọgbọ̀ iyáre iyáre iyáre àwọn ìyá iyán làwọn mọ̀ ń ta gbogbo àwọn tí ò níyàwó ní àwọn àpọ́pọ́ àwọn ọmọ ìlànà àwọn náà ti rárí nígbà kan alhamdulillah ìlẹ́dẹ̀ẹ́ mẹ́fì yìí ẹ̀fì ìṣẹ́

àgbàrá àpàdà àwọn afáṣẹ́ náà wá àwọn ẹ̀nà pẹ̀lú àwọn ajínikírùn àwọn sílá kújọ máa àwọn ajínikírùn kò jẹ́ bí kí ní ìwò ìṣílẹ̀ mú kò sí ìtàwọn lónìí gbogbo ẹ̀yí mo dùkú wájú ibi alẹ́ yìí àwọn ajínikírùn níbi jẹ́ jẹ́ ọ̀ká àbá kan mẹ́jọ́ pè ní ajínikírùn ṣọ́lá àwọn ajínikírùn yẹn ìyá mi bínú náà yọ̀ká àríyá aláhàmọ̀tọ́lá ọlọ́mọdé àwọn akẹ́wọ̀n ọlọ́mọfílà àwọn àhàmọ̀ wà á fi àwọn ونقي من الذنوب والخطايا بالماء والثلج البرد كما ينقى الطعام الابن بالدم يعني ما شي كده ẹni tó sọ máa àjìnìkìrò àwọn àjìnìkìrò yẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà bíi 430 mọ́dínmọ́dí gbogbo àwọn níbọ̀ọ̀sù wọn àwọn akáàkiri rẹ̀ wọ́n mọ̀ lọ́pọ̀lẹ̀ fún wọn ẹjẹ́ kírun ẹjẹ́ kírun ẹjẹ́ kírun sòwúrà ikú bí àwọn míì mọ̀ pé àwọn ẹmọ ń fi kiri ẹgbówó ní ọlọ́dún mọ̀ bọ̀jẹ́ ń tẹ́bí ṣọ ìtúwá ti wá báyìí ti wá ju wá dájú báyìí ẹgbẹ́ pẹ́ ìtumọ̀ àwọn tí wọ́n ń di ẹgbẹ̀gbẹ̀ ẹlẹ́gbẹ̀lá àwọn ọmọ pàtàkì wá tí wọ́n bá ti ń ṣe lọ́bàá tó bá ti kẹrẹ máa

ó wà lórí rédíò ẹ̀ǹdẹ̀ múṣàrì jẹ́ ó wà lórí tẹlifíṣọ̀n ẹ̀ǹdẹ̀ múṣàrì jẹ́ ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì kí ẹ̀dùnmọ̀ díẹ̀ múṣàrì lórí íńtánẹ́ẹ̀tì ìrẹ́ni ó ní tí ó wà lórí Facebook àwọn náà tó ń ṣe ẹ̀ǹdẹ̀ mú àwọn mọ́tálásí àwọn náà mọ́ ń pè rọrọ àmàkùnbá ti tí ọ̀pọ̀lọpọ̀ láti lọ mọ́ ń pè fún jẹ́ pé ìròyìn àmì ẹ̀yẹ àmọ́ kí mo pè àmẹ́lẹ̀ àwọn ẹmọ́ sí ìpòtà àmẹ́lẹ̀ ẹ̀rùn méjì lára mọ́ lọ́ṣùnà tó wà àmàṣẹ́ fi ọmọ tó lọ́fẹ́ tó yìí mọ̀tọ́ ìrun àkọ́kọ́ pé àti ìrun fájẹ̀ ìrun àkọ́kọ́ pé àti ìrun fájẹ̀ àárín méjèèjì sí ìṣẹ́jú díẹ̀ ló máa wà ní ìṣẹ́jú díẹ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ tá a mọ́ wá tó fẹ́ lẹ́kẹ̀ẹ́jì ní 5 normal ìrìnàjò ẹ̀nà wáṣẹ́ bá wọ́n lè máa tó wá pè ní 5:30 ní 5:30 làwọn gbà pé àlùbádà àìṣàlàyé láti mọ̀ ìgbà pé ní ṣe pẹ̀lú àṣìkò táwà ẹ̀mìsì bí 8 minutes to 6 5:52 làlùbádà láṣìkò táwà ẹ̀mìsì so kí la fẹ́ mú ní pé irú alágun mẹ́ta yẹn kílẹ̀ sílẹ̀ tàbá wí ní fi ẹlòmí wọ́n pẹ̀lú àwọn bàbá wa bọ́ sí mọ́ sí mú pa àwọn bàbá ilẹ̀ àní kí ni evidence àwọn bàbá dákọ̀ lọ́wọ́ bá fẹ́sì náà bá fẹ́sì شعار صيام المسلمين والفاصل بين صيامهم وصيام غيرهم ثانيا هم يا ويا ويا لو جاءت أسفو ثاني gbogbo èèyàn yóò mọ̀ gbangba wọn láyé lómi tí ó ṣe mùsùlùmí àwọn aláàmùsùn pé akọwà ti kú àmú nígbàgbò lápọwà ti pẹ́ bá ti wá ń gbàwẹ̀ gbogbo èèyàn tó wọ́n fẹ́ gbàwẹ̀ ẹgbọ́dọ̀ wọ́n mọ̀ ẹgbọ́dọ̀ wọ́n mọ̀ ẹjá sapọ̀ yóò ọlọ́run mú alápọ̀ sí yàtà ọ̀rọ̀ tí àwọn ìlúmí ìjọba ń gbàwẹ̀ wọn àti ẹgbẹ̀kọ́ ń gbàwẹ̀ àwọn tó lè bọ́tọ̀ àwọn àwọn náà wà náà ẹ̀ àkókò lọ́jọ́ ìwà àwọn ìwòsùn wọn náà wò láti bí oṣù kan gbogbo fẹ́ sùn kan ti mọ̀ pé àwẹ́ ti ń bọ̀ sọ́nà ọ̀tọ̀láńdà sí wọ́rọ́sù ọ̀rọ́sù ọ̀tọ̀ní ṣùgbọ́nù ọ̀tọ̀ní ṣùgbọ́n mi wúyá ti tọ́ ní gbogbo ìjàtà ń jà ǹgan lásán nígbà tí ẹ ń bára wá pàkẹ́ ẹgẹ́ lásán ó dẹ́kà ẹgbẹ́ mọ̀sí wàhálà ìjọba pọ̀ ẹgbà mú ká sí kóṣe àtìsàkúnra wa náà torí pé ọlọ́run bá ó ní bọ́nà bá tó ní kí a ṣe mo rí ara ṣíṣì christians lọ́dún kan ìgbà táwọn kan ṣe ṣáṣà mùsùlùmí ẹgbẹ́ wọ́n ti mọ́ ń báwọn èèyàn jà sí àwọn ilé ẹ̀gbọ́n bọ́ àlẹ́ ìṣẹ̀gbọ́n àtọ́mọ́

gbogbo ìpínlẹ̀ bá bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀ kan ó tó gbogbo alẹ́sì mẹ́ta àwọn òṣèré alẹ́bí wọ̀nyẹn jẹ́ ọmọ lójú jẹma ó jọ wá lójú àbí òjò wá lójú wọ́n ní àwọn òṣèré ẹ̀jẹ̀ láàrin ara wọn ẹni tí ò bá mọ̀ ní kó lọ́mọ wọn wàhálà kan bára wọn fàgán lójú ọ̀rọ̀ ẹ̀sìn yẹn fún ara wọn gẹ̀rẹ̀ pé nìkan bẹ́ẹ̀ tẹ̀sù jẹ́ ó kọjá tí wọn tó wá sára nínú tàn ilé ẹ̀kọ́ àwọn ní ìgbà fúnra wà ilé ẹ̀kọ́lá ní gúúsà lọ́jọ́ ọjọ́ ìjà tó gbárùn òfin tí gúúsà dé gbogbo bára jẹ́ ìgbà dàtọ́ aṣọ́rọ̀ àbínú aṣàlàyé gbogbo tọ́lá ní gbogbo alìbáranù ààrẹ pé àníkò yẹ́kọ́ fún sàárì ọ̀rọ̀ ìsìn wa ní ṣe ẹ̀ṣẹ́ wa kí ló fi jẹ máa kò ní wa lójú ṣọ́rọ̀ ọba náà ló sì pẹ́ ìwà yìí àdínú mọ̀lọ́rùn ti gbogbo ìyẹn ló kí wá pé àkùn ìpalẹ̀ máa àrílẹ̀ pọ̀lẹ̀ mọ́ ìwọ̀n kí wọ́n náà ní ọ́pṣẹ̀ mọ́ kí wá mẹ́ àwọn tó wá wọnú àwẹ̀ yẹn tán wá tó wá rí I am very proud to be a Muslim. I'm obsessed. I'm a Muslim who obsessed. Oh, my dear. Sábà ti wọ́n lọ́dọ̀ sọ kéfìlì sábà ti wọ́n láti dé wá gbogbo everybody atmosphere wájá. Gbogbo nǹkan wájá ìwọ́n kan tó jẹ́ mùsùlùmí body system rẹ̀ tí ló máa jẹ́lẹ̀ ó máa yàtọ̀ ìwọ́n gẹ́mọ̀ sí ìrẹ̀nú ààrẹ pé náà we are in the month of Ramadan ìwọ́n gẹ́mọ̀ sí ah, ọlọ́run adúgbẹ́ ọ̀rọ̀ adúgbẹ́ òṣìwá mùsùlùmí alọ́gbẹ́ mọ́gbà ìsìlámù fún ọmọ so ní a tẹ́ gẹ́lẹ̀ kí i dámà mọ́ nínú àwọn àti bákanáà a tún wá rí àwọn àríjẹ́ ẹgbẹ́ àìnáàrí ìtàkì wọ́n pọ̀ fún agbẹ́ sápọ́kọ̀ rẹ̀ tàbí wọ́n sọ̀pọ̀ ní káwọ́ sí ṣàdìbẹ̀rẹ̀. Wọ́n ní àwọn ilé ìjàwọn sọ̀rọ̀ ní kàwù. Àwọn ìwú ọ̀rọ̀ tó lágbára ní, àwọn òfin kankan wú ọ̀rọ̀, ìfi ọ̀rọ̀ dó ọ̀rọ̀ tó lágbára, wàjàlá inú jẹ̀lì àti àwọn ìtọ́ka tó kílẹ̀ lójú èdè àṣàyí tó. Wọ́n ní bọ̀ tó gbogbo àlàyé tàbí látàrọ̀ nínú ṣíra fásitì bá ní alhafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah wọ́n ti kó jọ̀rọ̀ kan bẹ̀yìn pé wọ́n kó ti pé ẹnu àwọn onímọ̀ kó alàdábì ìbí wọ́sẹ̀tàr lórí pé ó dá púpọ̀ tí ó ṣùgbọ́n mọ̀ jẹ́sà ìsìláàmù fẹ́ púpọ̀ tí ó ṣùgbọ́n jẹ́sà gbogbo ẹni bá jẹ́sà أدرم الله سبحانه وتعالى اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وأعنا فيه على الصيام والقيام وأعنا فيه على الصيام والقيام وأعنا فيه على الصيام والقيام وصالح الأعمال وصالح الأعمال وصالح الأعمال ولا أقوم شأن النسيم رمضان تنزيل الكبير أما اللي طلب منه فلا يجب أن يبقى

ẹjẹ́ tí gbogbo wọ́n lọ rọmọdọ́rọ̀ yìí gbà táà ní lo ilé ìmọ̀ sáfà wọ́n lọ ní ìkọ̀lẹ̀ tàtún ni ò nílò mí ìmọ̀ nínú wa àmà wọ́n náà palẹ̀ mọ́ dáadáa o ilé ìtàfẹ́ ìròyìn náà ó yá gbé ìpínlẹ̀ àṣẹ náà ni ní pé ọlọ́mọṣẹ́ àti àjọ ọ̀pọ̀lọpọ̀ ramadana láyé lórí dáadáa ṣe ká máa jẹ́ lórí tawhid lórí súnà lórí al-istiqama wọn náà mọ́ra ọ̀ Ramadan lè ṣe ń gbò iná wọn náà wó gbìyànjú bẹ́ ṣe wàhálà bẹ́ nígbà tó wù ú gba Ramadan ọlọ́mọṣẹ́ àjá gbà ọ̀pọ̀lọpọ̀ Ramadan rẹ̀ lórí dáadáa wọ́n sọ́lé náà wọ́n sọ́lé màá láti fi ṣe ìfẹ́ Muhammad وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك هل السؤال؟ السؤال السلام عليكم ورحمة الله